ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ ṣé tí ẹ̀ ń wo ìkànnì Drive TV tó tẹ́ ẹ bá gbàgbé lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat látàrí bí àwọn FIB tó ṣe wá gbé ní ìlú Ìbàdàn láti ìlú Àbújá tí wọ́n sì gbé ní ìpáyàká tí wọ́n sì gbé lọ Oríyọmí Hamzat ó ti sọ̀rọ̀ ó ní pé èyí ni ìkíni àbọ̀ àti ìdí tí àwọn agbófinró fi wá gbé òun láti ìlú Ìbàdàn lọ sí ìlú Àbújá nínú ìkíni rẹ̀ ó kí gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọmọ rẹ̀ tí ó rí òun tí ó sì wà níbẹ̀ nígbà tí àwọn FIB wá gbé òun ní Ìbàdàn tí wọ́n sì ń ṣe live video ìyẹn ìbáraẹnisọ̀rọ̀ lóyún orí àgbàgbé àti pàápàá jùlọ òun kí gbogbo àwọn ènìyàn tó wà níbi gbogbo ní àgbáyé ó sì jẹ́ kó di mímọ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn àti pàápàá jùlọ gbogbo àwọn tó ń fi fọ́nrán fídíò bó ṣe wá gbé òun bó ṣe fi ránṣẹ́ káàkiri àti gbogbo àwọn tó wà ní ibi iṣẹ́ wọn àti gbogbo àwọn tó dúró ní ní méjì ní mẹ́ta tí wọ́n dúró tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe wá gbé Oríyọmí láti ọ̀dọ̀ àwọn àjọ FIB ní ìlú Àbújá òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pátápátá àti pàápàá jùlọ nígbà tí òun jáde tí wọ́n fi ọ̀wọ́n sílẹ̀ ọ̀wọ́n sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró ní méjì mẹ́ta tí wọ́n ń fi ọ̀rọ̀ wá ara wọn lẹ́nu wò lórí bí wọ́n ṣe fi ọ̀wọ́n sílẹ̀ òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pátápátá. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ó dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o ẹ̀yin tẹ́ wà nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin tí ẹ ṣe ṣó oríṣiríṣi nítorí mi ẹ̀yin tẹ́ repost àwọn tí àwọn boys mi post nípa mi ẹ̀yin tí ẹ̀ ń sọ ní àsọ àtẹnudẹ́nu ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń discuss mi lọ́jà ẹ̀yin tẹ́ ń discuss mi nílé iṣẹ́ yín ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ protest káàkiri torí pé ẹ̀rí mi ẹ ṣé mo dúpẹ́ o. wàjà kò di mímọ̀ wípé òun ò ní dákẹ́ bẹ́ẹ̀ sì ni òun ò ní dojú ti àwọn ènìyàn iṣẹ́ rere tóun ń ṣe ni òun ó máa ṣe bákan náà ó tún sọ lórí àbábọ̀ nǹkan tí ojú òun rí ní FIB ní ìlú abuja jẹ́ kó di mọ̀ wípé àwọn àjọ FIB pé wọ́n ṣe nǹkan kan fóun bẹ́ẹ̀ sì ni òun ní ìfàlára pa rárá wípé ní ayọ̀ àti ní àlàáfíà tí òun lọ sí ọ̀dọ̀ àwọn àjọ FIB bẹ́ẹ̀ náà ni òun ṣe padà dé wípé ìkankan nínú ẹ̀yà ara òun ò yẹn jẹ́ wàá jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán fídíò tí àwọn yìí wípé ìdí tí àwọn FIB tí wọ́n fi wá gbé òun òun ni lórí ọ̀rọ̀ Timothy Adégòkè àti Ramon Adédoyin Timothy adegoke ọmọ yunifásitì Awólọ́wọ̀ tó wà ní Ilé Ifẹ̀ tó kú sí tó kú sí ilé ìtura Ramon Adédoyin tó wà ní Ilé Ifẹ̀ ọ̀gbẹ́ni Oríyọmí Hamzat òun ló jẹ́ kó di mímọ̀ wípé ìdí nìyí tí àwọn FIB fi wá gbé òun ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán fídíò náà wípé ọ̀gbẹ́ni Rahim Adédoyin òun ni ó lọ fi tó àwọn ọlọ́pàá létí wípé kí ló dé kí nìkan tí ó fẹ́ gbà ní ọwọ́ wọn tí ó fi ń ro ẹjọ́ òun káàkiri nínú fọ́nrán yìí bẹ́ẹ̀ náà ni Oríyọmí Hamzat ó sì ti fèsì nínú fọ́nrán fídíò tí àwọn yìí wípé kì í ṣe ẹjọ́ òun wípé iṣẹ́ òun ni òun ṣe. wọ́n ṣe dáadáa pẹ̀lú mi wọ́n gbé pẹ́tíṣàn síwájú mi wọ́n ní because gbàtà ti pè mí èmi tí wọ́n gbogbo ẹ̀ ọ̀rọ̀ Adédoyin ló máa jẹ́ ìgbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n ní Adédoyin ló kọ lẹ́tà pé káwọn pè mí o pé mo ṣe tí ò dáa o kinní kan o èmi o mo búlì òun o lórí social media o èmi o èmi èmi èmi èmi èmi èmi ran ọlọ́pàá lọ́wọ́ láti ṣiṣẹ́ wọn o àbó ní èmi disturb ọlọ́pàá láti ṣiṣẹ́ wọn o nípa investigation o èmi sọ pé kinní kan fine látọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ show mi mi kọ́ jáde ìndẹ̀ àfàmẹ̀ pé Adédoyin ni ló pa Timothy ẹni tó pa Timothy la fẹ́ kí wọ́n mú gbogbo àwọn tó involve la fẹ́ kí wọ́n dì pẹ̀lú adẹ̀ ń dárúkọ hòtẹ́ẹ̀lì ẹni tó kú sí ọ̀dà sí hòtẹ́ẹ̀lì Oríyọmí ló kú sí ni. kó tó di pé ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí àti àwọn adájọ́ ni òun ṣiṣẹ́ òun gẹ́gẹ́ bí oníròyìn ó sì wà ní inú òfin àwọn oníròyìn wípé tí àwọn bá mú ẹnikẹ́ni tàbí àfúrásì kankan pé àwọn gbìyànjú láti sọ ọ̀rọ̀ rẹ̀ títí tí ọ̀rọ̀ náà fi dé ilé ẹjọ́ tí ọ̀rọ̀ náà bá ti dé ilé ẹjọ́ òun ni àwọn ò lè gbìyànjú láti sọ ọ̀rọ̀ mọ́ o ṣùgbọ́n èsì àbájáde ohun tí ó bá ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ nìkan ni àwọn gbìyànjú láti máa fún àwọn èèyàn àti bí ó ṣe ń lọ ní ilé ẹjọ́ ṣùgbọ́n ó ní Ramon Adédoyin òun nìkan ni ó takú tì lọ́rùn tí ó sì kọjú sí wípé òun ni òun bẹ ní ìdí ọ̀rọ̀ òun ó ní báwo ni tòun ti á jẹ́ pé òun nìkan kọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn náà ni ló ń gbé ìròyìn bí ẹjọ́ ṣe ń lọ ní ilé ẹjọ́. Oríyọmí Hamzat tún jẹ́ kó di mímọ̀ wípé ìdí òdodo ni òun máa wà títí o Oríyọmí Hamzat ó jẹ́ kó di mímọ̀ wípé ọmọ Rahmon Adédoyin ìyẹn Rohim Adédoyin tí ó ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ kí ló dé tí wọn ò fi lọ gbé e ṣebí àwọn ìjọba ò ṣẹ̀ṣẹ̀ máa gbé àwọn ènìyàn tí wọ́n bá dáràn kó tó di pé wọ́n kúrò ní ìlú kí ló dé tí wọn fi gbé e. Interpol ẹ bá gbéra mi wá let him come ẹ jẹ́ kó wá jẹ́jọ́ èmi fúnra mi mo ṣe sóńgbà kan mo ní wọ́n ní wọ́n rí Ghana sẹ́mi ní lọ Ghana lọ mú ni ṣébi tiwa ní láti sọ fún yín ààrẹ ààrẹ kankan tí ò lọ Ghana lọ mú ẹ ilé ẹjọ́ dájọ́ ilé ẹjọ́ bá sọ pé àwọn jẹ̀bi halas tí wọ́n bá ní Timothy fọwọ́ rọrí kú ni halas ọ̀tán Ọlọ́run mọ gbogbo ẹ̀ ọmọ ń tẹ̀dá ọmọ. ó sì jẹ́ kó di mímọ̀ wípé ìdí òdodo ni òun wà títí ọjọ́ ayé òun ó wá jẹ́ kó di mímọ̀ wípé kì í ṣẹjọ́ òun o bẹ́ẹ̀ sì ni òun nìkan kọ́ ni òun ń sọ̀rọ̀ lórí ikú Timothy Adégòkè ó jẹ́ kó di mọ̀ wípé orí Timothy Adégòkè ni kò gbàbọ̀dé bẹ́ẹ̀ sì ni òkú Timothy Adégòkè ó ń ké fún ẹ̀san ìdí nìyí tí gbogbo àwọn ìgbésẹ̀ yìí fi ń lọ wípé ó ní wípé òun nìkan kọ́ lòun ń kéde àbájáde ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ wípé òkú ọ̀run ni òsùn ní ọ̀run kan jáì kan náà ní ẹ̀yìn òun pọ́ùn nìkan kọ́ ni òun sọ̀rọ̀ lórí ikú tó pa ọ̀gbẹ́ni Timothy Adégòkè. Timothy ní Ọ̀ṣun inú ń bí spirit bọ̀bọ̀ yẹn inú ń bí spirit bọ̀bọ̀ yẹn kò ẹni sinmi àtìgbà tó bá gba ìdájọ́ yóò máa fa wàhálà kiri yóò máa dáràn sí lọ́rùn ẹ̀ mọ̀ sí sọ ni. ọ̀gbẹ́ni Oríyọmí Hamzat ó kí gbogbo ọmọ Nàìjíríà nílò ó sì tún gbà wá ní ìyànjú àti ìmọ̀ràn wípé ká dẹ́kun ká sì tún pinnu ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní gbogbo àgbáyé kí ìlọsíwájú tó múnádóko tó péye kí ó lè ṣẹlẹ̀ kí ohun gbogbo tí a bá dáwọ́lé kí ó sì lè máa lọ ní ìrọ̀wọ́ ní ìrọ̀sẹ̀ ká gbìyànjú láti dẹ́kun ìwà ìbàjẹ́ ìwà ìpànìyàn àti ìwà ìjínigbé ní ọ̀tún lósì. ẹ ṣé tí àwọn ìkànnì Drive TV fún àǹfààní àwa tí a ti ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ jẹ́ ká tẹ àmì subscribe